وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد آه، السلام عليكم ورحمة الله وبركاته àsìkò wa ò yípadà sí ẹ̀yìn fọ́júrì n tó kàn ṣẹlẹ̀ ni pé ó fẹ́ rẹ ọ̀kan nínú àwọn màyà wa ni so wa nídìí láti mójútó wọn kí ọba dẹ́dà má ṣàṣe àlékún àlàáfíà fún wọn alhamdulilayi wọn ti bẹ́tà fún wọn kọ́láwọn má ṣàṣe àlékún àlàáfíà fún wọn àti gbogbo wa náà inshallah so táìmù wa ó sì remain ní ẹ̀yìn fọ́júrì títí di ten tí ìdí kan àbí kejì bá fà á kàn á try láti keep within that period náà. alhamdulillah gẹ́gẹ́ bá a ṣe sọ ní ìjókòó tí ó kọjá wípé ẹnìkan ò lè mójò kì í ṣòjò nìkan ẹnìkan ò lè dínà àsìkì mayàn a. Ah, àti àdínà àsìkì mami ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kì í wá ṣe yẹn nìkan nínú ọ̀rọ̀ sọ́lẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ojú ọdún kan ojú tọdún kan lọ ọ̀rọ̀ tàbásìkì ìgbà kan kò dẹ̀ ju ti ìgbà kan lọ tó bá sí tàbó fẹ́ há kì í ṣe nǹkan kan lọ́fàá iṣẹ́ ọwọ́ wa ni tí ọba adẹ́dà sẹ́mọ̀ pé ọwọ́ rẹ̀ ni pàṣán wà bí gbogbo nǹkan ṣe wà lọ́wọ́ rẹ̀ tí ẹ̀dá bá fẹ́ ṣàyà kókó nàkí láti dẹ́rù bàdá wípé ọ̀lẹ́mi tó ń ṣe yìí o ọmọ mu wa lóríṣiríṣi ló fi sọ yìí pé wa yuhadhdhirukumullahu nafsa òun ọlọ́run ọba òun kìlọ̀ ara òun fún yín o òun ni àásá di ìbínú òun là á sá fún ló fi jẹ́ yí pé instant ṣẹlẹ̀ láyé Sayyidina Umar radiyallahu anhu òjò fẹ́ ọ̀dà fẹ́ dá wọn ò tẹ́ kí wọn. ó ní ẹja kún fún istighfar òun náà dẹ̀ ń ṣe istikfar istikfar wípé ká túbá lọ́kàn kí ni túmọ̀ títúbá ìsẹ́rí padà kú nínú tí ọba adẹ́dá ọ̀fẹ́ ká wá sádi pẹ̀lú tó ń fẹ́ torí ìjọba adẹ́dá sọ ni wípé wa sàmáàhí rizqukum wa ma tu'adu gbogbo pèsè yín sámà lọ́wọ́ àwọn lọ́dọ̀ òun o wà má tó adú àti gbogbo ohun tí òun ṣe lálùkáwà ní fún yín ọ wá ń ṣàlàyé fún ọ ní walaw anna hadha alqura amanu thumma taqaw la fatahna alayhim barakati minas sama tí àwọn èèyàn àwọn aráàlú tí a bá gbọ́ bá adẹ́dà gbọ́ ni tí èsì pé wọ́n gbára ti nǹkan míì yàtọ̀ sọ́ba adẹ́dà. So kì í ṣe pé wọ́n ń páyà nǹkan míì yàtọ̀ sẹ́gbẹ́ adẹ́dà tí wọn ò ké gbàmí gbàmí lọ bò míì yàtọ̀ sọ́gbẹ́ adẹ́dà wọ́n wá páyà ọba adẹ́dà èyí ni wípé wọ́n ń pa òfin rẹ̀ mọ́ ó ní ṣe lè ìpáyà ọba adẹ́dà ni wípé kí ó ní àṣe lè àṣe ọkàn lè fẹ́ takò Allah subhanahu wa ta'ala fi sọ wípé. وأما من خاف مقام ربه orí ẹni tó jẹ́ wípé wọ́n wò wípé ṣé kò rí mi ni ó rí mi ọmọ tí mo rò ọgbọ́n tí mo sọ orí tí mo sè torí wípé ọmọ pọba rẹ̀dà rí òun yìí ìkápá rẹ̀ ló ń dẹ́wà wà ní anáfẹ́ ẹnìláwà ọ wá kọ̀ fún ẹ̀mí rẹ̀ yìí pé kó ṣèfẹ́ nú ó ń ṣe ń tọ́ba rẹ̀dà yàtọ̀ sí pé ilé ayé ń bí ó rọ̀ lọ́rùn Allah subhanahu wa ta'ala sọ pé fa innal jannata hiya al-ma'wa yóò wá ẹni ní ti bí ẹ̀san gangan ọ̀hún lọ́wà bó ṣe pọ́n wa lé ń bí pẹ̀lú ìtìjú ó tijú ọba adẹ́dà Allah subhanahu wa wà fún un náà lápọ̀nlé yóò fi sílé àpọ́nlé kọ́lọ́ mọ́sá àṣírá sínú ilé àpọ́nlé but Allah subhanahu wa ta'ala ó fi ó tún fi kún náà yìí pé fáàmà mà ń tọrọ ṣùgbọ́n ní tọ́jọ́ yìí pé ọ ń kọjá àlọ́ba dẹ́dà wà á sọ̀rọ̀lẹ̀ hayata dúnìyà ó jẹ́ kí yìí nìṣòdo tayé kó kó direct ẹ̀mí òun ìfẹ́ náà fa innal jahima hiya al ma'wa yàtọ̀ sí pé ilé ayé ń bí yóò ní lára kò ní gúnlẹ̀ sí bùtí ayọ̀ inú náà ni ó gúnlẹ̀ sí kọ́nà ọ̀yà ọ̀yà Allah subhanahu wa ta'ala sọ wípé walaw anna ahla al-qura amanu thumma taqaw táwọn aráàlú tí wọ́n bá gbọ́ ọba adẹ́dàgbọ́ ni tí wọ́n wá ń pa òfin rẹ̀ mọ́ lafatahna alayhim barakati minas á ṣílẹ̀kùn kẹwàá fún wọn láti sánmà ọlọ́run ó ṣe ìgbésí ayé wọn ní gbẹdẹmukẹ nínú àyà ni wọn sọ pé wa alla wistaqamu ala tariqati la asqaynahum ma'an ghadaqa tó bá jẹ́ wípé wọ́n dúró déédéé lójú ọ̀nà tó bá adẹ́dàfin ńlá Muhammad sallallahu wa sallam bó ṣe yẹ kí wọ́n dúró déédéé ni á ṣègbésí ayé wọn ní gbẹdẹmukẹ nǹkan rọ̀ wọ́n lọ́rùn ìrọ̀rùn ọba wọn ìrọ̀rùn ní gbogbo ẹ̀ àwọn iṣẹ́ oníṣẹ́yìn yóòkàr àwọn sọ gbogbo ìgbà yìí pé orílẹ̀-èdè wo ló tẹ̀lé ọlọ́run ọba jù láyé nísìn kọ̀pamọ́ kódà bí yẹn bá fẹ́ sábòsí kọ̀pamọ́ mamlakita arabita saudiya kọ́lọ́wọ́n bá kọ́ bá aṣọ kọ́ bá fi dáàbò bẹ̀ sí síbẹ̀síbẹ̀ gbogbo bí nǹkan ti dojúrú tó yìí ìfọ̀kànbalẹ̀ àti kí nǹkan ó rí bó ṣe yẹ kó kọ́kàn balẹ̀ sí pé ah ìfọ̀kànbalẹ̀ ń bẹ ń bí ó wà ń bẹ jù anywhere lọ standard tá à ń rí kò tí ì tó ń tí ọba adẹ́dà là fojìṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam torí àti bá standard yẹn a máa ní náà ní gbogbo gbà but kò síbi kan láyé tí tí tó tó ti tí ibi kan tó tó ti tibẹ̀ kọ́lá ọmọ bá kọ́ bá bẹ̀jẹ̀ kó kọ́ bá kóró sí dáadáa kọ́ bá kọ́ wọn máa ṣe náà bíi àbá ní ìpáyọ̀ ọlọ́run ọba tá ń tẹ̀ lófin ọba dẹ́dà bí ọlọ́run ọba ṣe máa ṣe gbogbo ẹ̀ nìyẹn torí pé kí ni kọ̀bẹ́nì kankan wa tán tí ń bẹ láàrin wa tiẹ̀ òun kí ni ẹrú rẹ̀ la jẹ́ òun lọ́ba wa àwọn tó bá pàtàkì tó pọ́nlé jù lẹ́dà torí bí wọ́n ṣe súnmọ́ ni torí kí pòfin rẹ̀ mọ́ ni àwọn màláìka kí lọ́ba adẹ́rà sọ nípa wọn ó ní gíláàzù shidad máa nìyàn gíláàzù shidad wọ́n wọ́n gbàngbàngbàngbà wọ́n tọ́wọ́ tí wọ́n bá tọ́lọ́wọ́n bá bára wọn sí subhanallah láti fi àpèjúwe gbígbàngbàn wọn láti fi hàn jibril alayhi salam gbàtó jíṣẹ́ lásán aslam ju rẹ̀ bó ló ṣe sọ ó ní gbàtó open up fún jíṣẹ́ lásán aslam bó ń ṣe jẹ́ ibi ẹsẹ̀ rẹ̀ ń kan àríwá orí rẹ̀ ń kan gúúsù ìyẹ́ apá rẹ̀ kọ̀ọ̀kan ó ń kan ìwọ̀ oòrùn àti ìlà oòrùn débi pé bí ìgbà tí èsújú ṣẹlẹ̀ ni ìyẹn mélòó ló di ṣe náà sọ́nà lónìí six hundred wọ́n wá distance ti ń bẹ láàrin ìyẹn kọ̀ọ̀kan sí kejì olótó sánmà sílẹ̀ rẹ̀ kò nọ́mbà wọn ó ní lẹ́bẹ́ lẹ́bẹ́ ẹgbẹ́ ẹ̀yẹ rẹ̀ kan báyìí tọ́lọ́n bá wọn sí ibì kan wípé kọ́ lọ pàbẹ̀rẹ̀ ẹgbẹ́ rẹ̀ ń tọ́ bá fi ki orílẹ̀-èdè yẹn mọ́lẹ̀ yóò yí po báyìí so tí ọba rẹ̀dà máa sọ pé gíláàsì ń ṣe dáadáa kó fún wa ní òye bó ṣe jẹ́ ṣùgbọ́n bí wọ́n ṣe gbàngbàn tó yí o la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'maru subhanallah wọn ò ní fìgbà kan ṣe ọba adẹ́dà ntọ́ba adẹ́dà bá pa wọ́n láṣẹ ni wọ́n ń ṣe òjíṣẹ́ náà sọ́ra sọ́ra mi sọ pé atẹ́tẹ́ sàmáà. وحق لها أن أن تعد ìnira ń bá sánmà ó dẹ̀ tọ́ sí kí nara ọba báwọn màláìka ṣe pọ̀ tó ní sánmà kò sí ibì kan tí ẹsẹ̀ gbà wọ́n lọ sùjádà ètò wọn sùjádà wọn sùjádà ètò wọn rúkú wọn rúkú ló fi sọ wípé ha tí ẹ bá mọ tí mo mọ ni tàbí ẹ gbọ́n tí mi ń gbọ́. ẹ̀bá ti lè jẹun sàbí tó gba ẹ̀gbà wáyé wa ni ẹ̀bá bọ́ sínú pápá ni ẹ̀bá máa sunkún. náà àwọn màláíkà àwọn wo ni wọ́n súnmọ́ jù nínú ẹ̀dẹ́ ènìyàn àǹbíyà sá pàdánù àwọn ànábì ọlọ́run ọba àwọn aránṣẹ́ rẹ̀ kí ni mìzáyà wọn wọn ò ní pa òfin ọlọ́run jẹ́ yìí in any way wọ́n ń ṣe é ju àwa tí wọ́n rán wọn sí wọ́n ń ṣe é ju wa lọ. Ah, òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí ó di pé ó dìde lóru dé ẹsẹ̀ wú ah, kí ni tí wọ́n sọ fún yàwó aisha radhiyallahu anha ni ah tó ń ti bọ́lọ́wọ́n ọba ti dárí jìn ọ̀tún náà tó jẹ́ pé ọ̀ lẹ́sẹ̀ kankan wàhálà sí wa pọ̀ báyìí kí ló fi dáhùn ó ní ṣé kó wọn má jẹ abdani shakur kó wọn má jẹ ẹrú tí dúpẹ́ tèmi ti jẹ́ tó fi pọ́n mi lé tó báyìí mo gbọ́dọ̀ fọpẹ́ hàn láti ṣe kí ni láti máa ṣe pẹ́pẹ́ ń ó fi jẹ́ pé àwọn tá a jẹ́ mùsùlùmí tí a ti jẹ́ náà ní ká máa rò tọ́lọ́hún ọba fi ṣàwálẹ́ṣà nínú àwọn ẹ̀dá rẹ̀ tó fi pọ́n wálé pẹ̀lú jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam so n táwọn ẹ̀dá yòókù bá ń ṣe kìwé kò gbọ́dọ̀ jẹ́ n tá n fi ń ṣe òṣùwọ̀n táwọn ó fi ṣe tiwa rárá ojú ọ̀nà wa yẹn bó o ní tiwa sí rí ni láàmà láàmà lé sọ pé wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada على الناس ويكون الرسول rasulu alaykum shahida àṣeyí ní ìjọ modal in mathematics you have the mode you have the mean tó jẹ́ wípé èyí tó balance ìjọ tó balance lórí gbogbo nǹkan gbogbo nǹkan rẹ̀ ìwọ̀ntúnwọ̀nsì ni ìgbà tí nínú àwọn apá kan àwọn àṣàbí wọ́n lọ sílé ìjíṣẹ́ lásàrà sílá wọ́n láwọn fẹ́ ma bó ṣe ń bó ṣe máa ń lo òru rẹ̀ káwọn fi tiẹ̀ kọ́ṣe ìgbà wọ́n gbọ́ wọ́n wò pé ah, kò jù báyìí náà lọ kò jù báyìí náà lọ ọwọ́ ọ̀kan nu wọn sọ pé ah, ṣe wọn pa nàbí lọ tiẹ̀ tọ́ òun tóun o gbogbo òru lòun wọn máa fi òun máa fi dìde ọ̀kan ní òun tóun òun ò tiẹ̀ ní sínú ni láéláé náà wọ́n máa bá wẹ̀ ni ẹ̀kẹta ní òun ò tiẹ̀ ní fẹ́yàwó àbúrò fẹ́yàwó òun làbúrò ní ntí ó kọ di fún yàn téyàn ò fi ní sílọ́ọ̀n bó ṣe fẹ́ gbogbo ẹ̀ lòdì sẹ́nà sọ́nà àṣìlá ń gbọ́ kò dẹ gbọ́dọ̀ dákẹ́ lórí tí ò rí bẹ́ẹ̀ ló fi jẹ́ pé tí wọ́n bá sọ létí rẹ̀ tí ò correct ó mú ní tí a bá ṣe níṣẹ́jú rẹ̀ tí ó sọ rẹ̀ tí ó takò ọ̀rọ̀ ni ìṣesí sunan ó ní mo gbọ́n tẹ́ ń sọ èmi tẹ́ rí màmá dìde lóru màdẹ máa sùn màmá gbààwẹ̀ màdẹ máa túnu èmi ń fẹ́ obìnrin o ẹni tó bá wá yapa sí lànà tọ́lọ́wọ́n bá fi rán mi ojú ọ̀nà téèyàn rìn téèyàn fi rálì jẹ́nà wọ̀ nìyẹn fọlẹ́sẹ̀mí kò sí lára ojú ẹni tí ń tẹ̀lé ojú ọ̀nà mi o nítorí náà kò ní garanti àlìjánà mùsùlùmí gbọ́dọ̀ máa ń gbogbo ìgbà wípé ojú ọ̀nà tó ń lọ́nà tí gbogbo àwọn èèyàn bá ń sọ wọ́nàwọ̀nà tàbí wọ́n bá ń ṣe nǹkan kan jí kó wọn máa béèrè wípé kí ló sunwọ̀n nínú ìṣesí mùsùlùmí tàbá nílùú ilé tàbá ń demonstrate tàbá ń sọ̀sọ̀kúsọ à ń dá kún wàhálà ara wa ni tó jẹ́ wípé subhanallah ó lè fa ewu wá ìṣẹ́nà sàlám sọ pé mamina ami ọdún kan ò sí bí akthara mataran min ami pé òjò ọdún kan ó wá pọ̀ ju tọdún kan lọ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ walakin allaha yusarrifuhu bayna khalqihi haythu yasha ṣùgbọ́n ọba alẹ́dàá allah subhanahu wa ta'ala ó ń tóni ó ń fan ká láàrin àwọn ẹ̀dá rẹ̀ bó bá ṣe fẹ́ òjíṣẹ́ lára àṣálà wa ka àyà yìí ó ní wàlàkọ́dé sọ̀rọ̀fúnáhù baynahum liyadhakkaru a pín láàrin wọn a ṣe bó ṣe wù wá liyadhakkaru kí wọ́n lè bá a sì pé a ah, àwa lọ́ba tí ń pín àwa lè dá sábà àwa lè dá sádi kì í ṣe léyìn nìkan ó wà nínú ẹgbà wa mi tí ó sọ yìí pé ọ̀rọ̀ tẹ́ rí laysa min bí amaru min okoro ọdún kan kọ̀ọ̀kan jọdún kan lọ tàbí kó dẹ̀ jọdún kan lọ walakin Allah qasam hadhihi al ọlọ́run ọba ó pín ọrọ̀ yìí ni ntí ẹ̀dá kọ̀ọ̀kan ó ní faja'alaha fi sama'i dunya ó wá fi sí sánmà yìí fi hadha al-qatar ó fi sínú òjò tí ń rọ̀ ìkẹ́ tí ń rọ̀ láti sánmà yanzil minhu kulla sana bi kaylin ma'lum wa waznin ma'lum ọdún kọ̀ọ̀kan òǹdíwọ̀n tó yẹ ọlọ́run ọba máa sọ kalẹ̀ ní bọ́ bá ṣe yẹ. وإذا عمل قوم بالمعاصي حول الله ذلك إلى غيره tí àwọn àwọn èèyàn tí wọ́n bá ń ṣe lọ́hùn ọba tí wọ́n bá ń ṣe tí ò tọ́ حوله إلى غيره yóò wá tì í lọ bòmíì tí ò ní fi dọ́wọ́ àwọn wọ̀nyí. فإن عصوا جميعا صرف الله ذلك إلى فياف والبحار tọ́ba yẹ pé gbogbo wọn ni wọ́n wá yẹ lẹ́sẹ̀ ní ayé ẹni tí ń ṣe kókó nàkí wọ́n di aláyà àkókò nàkí ọba adẹ́dá ti àwọn ọ̀rọ̀ yẹn lọ bọ́bá sójò ni yóò ti lọ sínú odò tàbí nínú gbó tẹ́dá òfin ní rí tí òfin ní ráǹfààní rẹ̀ àmú instance wa tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wa wọ́n ní èsújò ó ṣẹlẹ̀ níjọ́ kan nígbà tí èsújò yìí ṣẹlẹ̀ ẹnu ọlọ́run ọba kan wá gbọ́ lábẹ́ èsújò yẹn wípé ìwọ òjò má rọ̀ sí ibi tó ti sú yìí o lè rọ̀ sí oko lágbájá. La ẹ̀rọ ọlọ́run bá yẹn wá ń tẹ̀lé ìsújò torí wípé atẹ́gùn lágbára ju ìsújò lọ so atẹ́gùn wá ń ti ìsújò yẹn ó ń ti kò ó ń ti kò títí títí ó fi ti dé ibi ìpele kan ó rọ̀ síbẹ̀ gbà tó rọ̀ síbẹ̀ òjò yẹn wá ṣàwọnú canal ó wá ń sàn lọ ibi tó ti ń sàn lọ ó wá ń tẹ̀lé títí títí tó fi débi oko ẹrú ọlọ́run ọba kan tó wọ́n mọ kankan tó ń ṣẹlẹ̀ ntẹ́ ẹrú ọlọ́run ọba yẹn kàn ṣe òun kàn fi kíní fork òun fi ń direct omi yẹn sínú oko rẹ̀ ni láti mú lò ẹ̀wọ̀n bí tó ti sú ẹ̀wọ̀n bí tó ti rọ̀ ẹ̀bí tó dé sí wọ́n wá ń ya ẹrú ọlọ́run lẹ́nu wọ́n wá ń béèrè lọ́wọ́ olóko yìí dákun kí ló kọ rẹ̀ yẹ abdullah ma isma ẹ̀ńtà àbá tí mo kọ rẹ̀ abdullah kí ló kọ kọ ọwọ́ isma lẹ́ni sẹ́mi ahu ó kọ tó gbọ́ lábẹ́ nye yẹn ó ṣe déédéé ntí. ẹni sọ pé ojú oko òun ẹni wá ń bi léèrè pé kí lọ máa ṣe ó ní kò sí tó máa ń ṣe wípé tí nǹkan oko yìí bá ti rẹ́dì ètí òun ó tún gbìn òun yà sẹ́gbẹ̀ẹ́ kan ètò òun ó jẹ òun yà sọ́tọ̀ àwọn ẹbí ará àti àwọn aláìní gbogbo òun ó tún fún wọn ní tiwọn náà torí kí ni ìjíṣẹ́ lásán àṣọlámsì ó ní ẹ̀bẹ̀kọ́ àìní dùáfà nàfi rìwáyà dùáfà ikùn ẹ tẹ́tí sí ọ̀rọ̀ mi ẹ bá ń ṣe àmójútó àwọn ọ̀lẹ inú yín opó ọmọ òrukàn ẹni tí ò ní tọ́ hánú fún wọ́n ni fa innama tunsaruna wa turzaquna bi du'ahi du'afaikum subhanallah ọkọ̀ mọ̀kàlọ̀ sọ́lásọ́lásọ́ ìtọ́lọ́wọ́ bá fi máa mú ìrànlọ́wọ́ abáyín tàbí tí máa fi rọ̀ yìí lọ́rọ̀ tí nǹkan bá sí àdúrà àwọn ọ̀lẹ́ yìí ni o bọ́yá oko tí ọ̀rẹ́ àwọn kò sẹ́ni tí gbọ́ bùkátà fún tàbá mọ òrukàn nínú ilé wọn ọwá nǹkan ó gbé e lọ ó try láti láti fi nǹkan kan kún kò dìgbà tó bá ṣàdúrà bó tiẹ̀ dunnú pé tá a ti ròyìn pé tá a ti fẹ́ já kàmùnà ìwọ náà ní já kàmùnà níbi dáadáa gbogbo àwọn ẹni rẹ tí tọ́lọ́wọ́n bá jẹ́ wọn mókè tọ́lọ́wọ́n bá fi pọ́n wọn lẹ́nu masala as-Siddiqul Akbar radiyallahu anhu Abubakar Siddiq radiyallahu anhu Sayyidina Umar radiyallahu anhu ó ní táwọn bá ti kásù bá tán gbogbo gbà yóò sàsàrè jáde yóò disappear ah, níbo ni máa lọ bọ́ wa dijọ́ kan lọ́wọ́ ni ibi máa lọ lẹ́nu tọ́ba ti sáré jáde èmi náà ọ̀rọ̀ máa tẹ̀ lẹ́yìn tẹ̀lé lẹ́yìn ọ̀hádé inú xẹ́yìmà kan sẹ̀yìn abọ́kà ti lọ bẹ̀ ó ti jáde ó ti kú ọba yà arúgbó yìí kò lè ṣe nǹkan kan kò lè rí nàgà tààrà sẹ̀yìn abọ́kà yọ gbalẹ̀ bẹ̀ yọ tọ́jú bẹ̀ yọ fún ọ ní tí wọ́n jẹ yọ ṣe gbogbo gbẹ̀ gbàtí ọba ṣetán ni wọ́n sọ fún yàrá yẹn pé òun ti ń lọ yàgàn ọ̀mẹ́ntẹ́sìn nítọ́ ọlọ́run ó gbà sí fún ọ ọlọ́run ràn ọ́ lọ́wọ́ sí kò ràn lọ́wọ́ sí kò gbà sí fún mùsùlùmí ìkọrin bámúbámú la yó àwọn ọmọ pé ebi ń pọmọ ẹnìkan kìí ṣe ìròyìn mùsùlùmí nígbà tọ́sán tọ́sán ṣiṣẹ́ kí ló rú ń wò mùsùlùmí ìrònú bẹ́ẹ̀ lá tí nǹkan bá ti tó bá ti le fúlù tẹnìkan ó gbé pẹ́ẹ́lí ju tẹnìkan lọ ìwọ tó bá gbé pẹ́ẹ́lí ní ẹ̀fọ́ rọra máa sànú àwọn tí orí pé ó kú káàtó tiẹ̀ gan ò ní kẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala ó ní nínú tí mú ká dùn àgbà kọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀ ní wípé kéèyàn dùn ọmọlàkejì nínú nínú ọ̀nà tí ọlọ́run ọba máa fi kẹ́ ẹ̀dá lẹ̀ òjíṣẹ́ náà sílẹ̀ àlọ́sílẹ̀ wa sọ wípé. tọ́ba ti di kọ̀rọ̀ rí báyìí èyí èyí wò ó wípé ah kọ́ wa fún ọ ma tó bá bó ṣe léwu kékeré tó ẹlòmíì tó bá fún ní five hundred naira nígbà míì bí ìgbà tó jẹ́ wípé subhanallah torí pé kí ni ilé ti fún débi wípé five hundred naira yẹn tó bá yẹ pé búrẹ́dì lọ́ra tó dẹ̀ pọ̀nkan sí àwọn ọmọ sọmọ pé kò sí kò sí nínú dáìrì tiwọn wọn ò tí ẹ fẹ́ gbọ́ ni kí ni jẹ́ bẹ́ẹ̀ kò sí kẹ̀ ọmọdé ò fẹ́ gbọ́ yìí gbogbo ibi tó bá wà wà kò ní wọn lára tí wọn sáré wá pé dáàdi èmi ń pa wá èmi náà ń pa wọn ní lóòótọ́ ìwọ́n lè zúdù tiẹ̀ o ádà ṣókòlókò ọ̀wọ́dọ̀ fún wọn ní ẹ̀tọ́ tiwọn nínú tí wàá máa ń ṣe òjò ó ní ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wo ẹ̀ṣẹ̀ yẹn gan nílò ètí ṣe òjíṣẹ́ lásán àṣìlám sọ ó ní tá a bá ti pé òṣùwọ̀n ẹ̀kọ́ sọlmìkíyàd tó di wípé a òṣùwọ̀n olúkálùkù ń bí ọba lu pẹ́rẹ́gì ń dì yọ wọ gbọ́kànlá sí kì í dẹ̀ ṣe yìí nìkan wọ́n lè jẹ́ civil servant ọdọ́gbọ́n sí ọba ti lọ sáìn náà nìyẹn yọ́dẹ̀ kú àbọ̀lẹ̀ sọ pé kí wọ́n sáìn fún un báńbáwọn àpé sùn tàbí wọ́n gbéṣẹ́ fún ni à ń ṣe màdàrú rẹ̀ àdẹ̀fẹ́ gbowó pé thirty five wọ́n sọ wọn ni wọ́n ta á sọ wọ́n yìí nílé ni mo tẹ̀ fífi kò wá sí máa ń gbà ó ní alladhina dhaktalu ala nnas yastawfu tí àwọn bá fẹ́ gbà lọ́wọ́ èèyàn wọn ò ní gbẹ̀dín o wọn gbà pé ni wa idha kaluhum aw wazanuhum ṣùgbọ́n tó jẹ́ yí pé àwọn ni wọ́n fẹ́ wọ́n fẹ́ mú sáfíìsì sí wa wọ́n ṣàbòsí kì í ṣe níbi ìrìn nìkan nípa ọ̀rọ̀ sísọ gan ntí tí a bá sọ sí ọ tí ọba bá ọ̀run jẹ má sọ fún ọmọ làkejì ntí a bá ṣe sí ọ tó jẹ́ pé yóò yóò yóò pé ah agbẹ́yàdè sí báyìí sí wọn náà ló ṣe sí i gbogbo ẹ̀ ló pọ̀ káàkiri báwọn òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá ní tá a bá ti pé òṣùwọ̀n báyìí àti màpẹ́ṣẹ̀ ni àbúrò ẹ̀kọ́ kí ló sọ ó ní táwọn àwùjọ ọba ti pé ó sunwọ̀n òkúdù bí sinin ọlọ́run fi yàn jà wọ́n wọ́n mọ́ni olùkọ́tọ̀ ọlọ́run ó ṣe òjò mọ́ wọn ọ̀dà sẹ́yìn ò mú ẹ̀tọ́ wa ilé ẹ̀tọ́ wò zókò wọn náà tọ́ wò ẹ̀yin náà tọ́ wò kẹwò ní ṣe é eléyìí ló fi pàtàkì Sayyidina Umar radiyallahu anhu ìgbà tí ó fẹ́ há báyìí kí ló ṣe ó ní ẹ̀yin èèyàn o ọ̀yá ẹkún fọ́pọ̀lọpọ̀ istighfar torí pé ọba adẹ́dà sọ yìí pé wa qultu astaghfiru rabbakum innahu kana ghaffara mo ní ànábì tí ọba adẹ́dà rán ó ní mo sọ fáwọn èèyàn mi ẹ wá forí jìn ọba yín innahu kana ghafara ọba tó jẹ́ ọba tí máa forí jìn yẹn ni àwọn sálàfù ní òní kọ́kọ́ forí jìn yẹn kéèyàn tó wá forí jìn òní kọ́kọ́ túbá fún yàn kéèyàn tó kéèyàn tó lè ṣe túbá òní kọ́kọ́ sẹ́rí padà wá báyà kéèyàn tó ní lọ́kàn pé ó sẹ́rí lè bá ìwọ ọba tó jẹ́ báyìí ṣàforíjì fún sẹ́rí padà sí mi torí wípé kí ni aburú ìṣẹ̀lẹ̀ nínú tí máa fà á òun lẹ̀ṣẹ̀ òye dẹ̀ mú kó àyàfi pẹ̀lú kéèyàn sẹ́rí padà gba ìpẹ́ wa foríjì wa kásìtì lè ṣèkfà lọ́fíjẹ́ igbe kò sí tí máa tètè mú kí ọrọ̀ kó tètè nǹkan kí ìdẹ̀kùn tètè bẹ́dà bí rẹ̀ ọ̀gbọ́lọ́ istighfar sheikh islam ibn taymiya oní tí masáyìlì bá wà òun bó lòun tẹ̀ ṣe fẹ́ yanjú àwọn àwọn àbéèrè àwọn issues tí ò òun kì í istighfar mọ́lẹ̀ nígbà míì wọ́n ṣọgọ́rùn mẹ́ta nígbà míì ó lè pé òun ó ṣètò bí ẹgbẹ̀rún kọ́lọ́wọ́n bá tó sọ pé yes mo dé yọkàn máa wá ni yọ máa wá ni yọ máa wá ni tí ẹ bá ṣe bẹ́ẹ̀ subhanallah àfi bí ìgbà tí kì í ṣe yàn á ọ̀gọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ ẹ̀wọ̀n ló ti lò ètò lò nínú ẹ̀wọ̀n pọ̀ ju ètò lò ń ta lọ síbẹ̀síbẹ̀ subhanallah àkàtúnkà onítìrà rẹ̀ tó yẹ pé wọn àmọ́ wípé ah, ah, àtàwọn ọmọ kéwòn rẹ̀ gan tí a bá wẹ̀ wọ́n sheikh islam thani yaani ibn qayyim jawziya àbí ibn kathir wọn náà bá wọn gbogbo ẹ̀wọ̀n yẹn lórí kíni lórí wípé tí òjíṣẹ́ lásìlá àlàsílám sọ kò ṣe negotiate tó bá ti pàǹpá tì ní tá à ń sọ ni wípé kò bá gbà mú mọ́ ọlọ́run ìgbà náà yàtọ̀ sí sísìn pé kò sí solution fún wàhálà ẹ̀dá àfi ká sẹ́rí padà ká tẹ̀lé tí ọba adẹ́dà fi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá ní innahu kana ghaffara yursilis samaa ilaykum midrar عليكم مدرارا yóò sọ ìkẹ́ sánmà òjò ọ̀rọ̀ ọlá yóò sọ kalẹ̀ fún lọ́wọ́lọ́wọ́ torí tó bá ti di wípé àwọn aráàlú wọn ò pé wọ̀ nínú tó yíṣẹ́ lálàásọ́lá sọ pé àtọ̀ sí pé òjò àtìyàn tí wọ́n máa bá wọn jà tí òjíṣẹ́ lálàásọ́lá ní ọlọ́run ọbọ̀ òfìfì ìyà jẹ wọn wọn láwọn olórí wọn wọn yà á wọ́n ya pápá ń di díẹ̀ àwọn wọ́n burú jò kété lọ ọ̀bọ yóò wúlò jù wọn lọ kí lẹ́ni tà ń fi ọ̀rọ̀ gbẹ̀ngbẹ̀ àwọn bá ń sọ̀rọ̀ nípa òkété wọn ní ajẹ́ lójú enílé yóò jẹ́ yọ bàjẹ́ ọ̀bọ ńkọ́ tó bá wọ́pọ̀ yóò jẹ́ jẹ́ kújẹ yóò yàgbẹ́ bẹ́ẹ̀ yóò fọ̀nká sáwọn tí wọ́n ń bẹ́ ń bẹ́ẹ̀. nísìn wọn ò burú jẹ lẹ́yìn lọ kó ní jẹ èèyàn kan máa kó bí ẹbí rẹ̀ gan ò jẹ kọjá náà bá ti kàdé sáré yìí lọ sí rọ ọlọ́run bá ti fọ́ lójú kò tí ẹ rí wọn tí ẹ lórí kò dẹ̀ wúlò ọkàn náà àdánwò kò wá sí solution fún tọ́ba lóhun tó wá ṣe kí ọlọ́run ò ní gbà torí ń tẹ́ deserve kí wọ́n là mú kí ni tá fi bọ́m̀bẹ̀ ìsẹ́dípadà fún ọba adẹ́dà torí pé kí ni òun lọ bá onífinísípò ọkàn àti gbogbo nǹkan ẹni tó fi sípò àti ti gbogbo wa ọwọ́ rẹ̀ ló wà tí wọn ò fẹ́ ṣe gan-an yóò tì wọ́n àwọn ò rò pé tara àwọn làwọn fẹ́ ṣe yóò dẹ̀ máa jẹ́ tara àlù látara pé kí ni aráàlú ń ṣe tiẹ̀ òfin jẹ́ pé kí ni ọ̀tẹ́ èèyàn ọlọ́run lè pọ́n sí yàn lọ lọ lọ lọ lọ ọyá lọ lọ lọ gbé dìde obìnrin lẹ́ẹ̀dẹ̀ ọkọ rẹ̀ òun wà ní medical line ọkọ rẹ̀ ó ṣe ìyàwó kejì ìtòṣẹlẹ̀ wà kìíyà nílé yìí o lẹ́kọ̀ọ́ bí ọ wá lọ báwọn ẹlẹ́bọ tí wọ́n ń pera wọn lálàfáà yìí pé òun fẹ́ kí arábìnrin ọ̀kan méjì ni ìmọ̀kókú tàbí kọ́ yàwèrè kó rìn lọ kí ni wọ́n fi ṣe wọ́n ní omi tí wọ́n bá fi wẹ òkú ní kọ́ lọ wá wá níbo lòun ó ti romi tí wọ́n fi wẹ̀ kú ọ wá wò ya rẹ̀ síbi stroke ní sí medical line lòun dẹ́wà kí ni kóun ó ṣe òun kò gún lábẹ́rẹ́ kí àyàn kú dànù ibi tí wọ́n bá ń diwẹ̀ òun rò sọ̀hánàlá ìyá tó bí ní ọmọ tó bí ní ni o ọmọbìnrin wọ́n ti gún alábẹ́rẹ́ ní stroke bá lọ ìyá bá dìde tó gbé ya dìde nìyẹn kí lọ́kọ̀ láwọn bá ń bẹ̀. yàyà fò dìde ni ló takìtì alhamdulilah ọba iṣẹ́ ọba ọba ẹlẹ́dàá ni. ah instances wà bẹ́ẹ̀ ẹgbẹ́ poison fún yẹ̀yẹ́ mu kó jẹ́ kínní wọ́n lè gbé fún mu lọ́ba dìde gánà ìtò láǹtì ẹ̀ Allah ni ìtò bá wù ní í ṣe ìtò wù ní í lò ló fi jẹ́ yí pé òun lè ẹ́ máa sáàdì ويمددكم بأموال والبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ولما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا سبحان الله ومن أصدق من الله قيلا ومن أصدق من الله حديثا ta ló mọ ọ̀rọ̀ sọ tó ọba adẹ́dà ta ló máa gbé kalẹ̀ bí rẹ̀ wọ́n tẹ́ bá kún fún istikfar yàtọ̀ sí pé wọ́n rọ̀ yín lọ́rọ̀ àwọn odò yín ó sùn wá padà kí ló dé tí ẹ̀ tí ẹ̀ fi nírètí sí òun ọba adẹ́dà ẹ wo bó ṣe bó ṣe ń ẹ̀dá yín láti mú omi lọ́gbọ́lọ́gbọ́ ó lè a ṣe ẹran ojú yọ ń bẹ ẹran ń ń gbogbo yọ ń bẹ ó ayé ò lè ṣe nǹkan kan tó pé nígbà ọ ṣe lọ́wọ́ ó dẹ̀ ń rí ọbọ̀ títí ìmọ̀ ronú sí ọ̀rọ̀ ọba dẹ́dà báyìí nìkan ìmọ̀ ṣe àlékún ìmánì ọ̀dẹ̀ máa ń ọmọ ń lé aburú jìnnà sẹ́là ẹrúbìnrin ó ní mọ́sù wọ́n ti ṣe gbogbo àwọn àwọn rukiyat ọlọ́run ọ̀bọ̀ ní kí ó fẹ́ gbọ́ kí ni intelligent ló fi fò jáde lára rẹ̀ òun wò wípé ah, ṣé òun ò ní bá kínní yìí lọ báyìí àáfàá súnà tí wọ́n gbé lọ sọ́dọ̀ rẹ ní tọ́lọ́hún bàbá kádàrà torí gbogbo nǹkan ọwọ́ rẹ̀ ló wà òun ní máa ṣe ìtòwò nítorí bá dẹ̀ ṣe òun ló tóbi ju gbogbo nǹkan lọ ó wá ń ṣe àpèjúwe títóbi rẹ̀ ó ní ó wá ní ní ẹgbàá wípé ṣó bí ilé ayé ṣe tó yìí bó ṣe fẹ̀ tó ó rí bí òkà tá a jù sínú pápá pápá tá a mọ ìpìlẹ̀ àtòpin rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ sánmà àkọ́kọ́ bí sánmà àkọ́kọ́ ṣe rí lẹ́gbẹ̀ẹ́ sánmà ìkejì nìyẹn bí kejì ṣe rí lẹ́gbẹ̀ẹ́ kẹta nìyẹn bí kẹta ṣe rí lẹ́gbẹ̀ẹ́ kẹrin ẹ̀kẹrin lẹ́gbẹ̀ẹ́ karùn ẹgbẹ́ karùn lẹ́gbẹ̀ẹ́ kẹfà ẹgbẹ́ kẹfà náà lẹ́gbẹ̀ẹ́ kejì bí kejì náà ṣe rí lẹ́gbẹ̀ẹ́ kùrùsí ìlú ọlọ́run ọba nìyẹn ó nígbà tó náà ọba wọn ń júwe kùrùsí yìí ó ní wọ̀sí àkùrùsí ìlú samawati wal ard ó ní bóòlù alára ṣe ó ṣe wá tó bóòlù ni ọba adẹ́ga gan ó ṣe tó ẹni ẹni pariwo àbíjánu yẹn ti fò ah kí lélẹ́yìn ọ̀rọ̀ tawhid lélẹ́yìn làwọn afáàmà fi ń sọ́n gbogbo ìgbà kò sí tó lè tètè mú ìnira kúrò fún ẹni tó bá wà nínú condition báyìí tàbí tó bá tí bí kọ́ máa ronú jinlẹ̀ lórí tawhid òun lọ́wọ́ ń kápá òun ló lè ṣe òun náà ní sàdì òfin rẹ̀ náà ní sàbá tó bá ṣẹ̀ṣẹ̀ ni foríjì yẹn tó bá dẹ̀ jẹ́ ipá ní wò ni má dàmẹ́tàn yẹn ní mi ò gbẹ̀yìn mẹ́yìn mi ò gbẹ̀yìn wọn náà ló lè ṣe gbogbo àkàrò báyìí ọba adẹ́dà máa ń fẹ́ kí wọ́n kàrò ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà àgbàlagbà ni ó ti wọ bí eighty five or eighty six obìnrin ọwọ́ wa ń kó mà kò lè mìíràn mọ́ bàtí ó tó bí oṣù kan tó ti wà nírú condition báwọn àwọn ọmọ rẹ̀ medical doctors ni wọ́n ṣe pé n táwọn kà làwọn fi ń wò ó pé ìyá ti ń lọ nìyẹn káwọn kà máa torí pé kò tí clinically kó kú làwọn ò àwọn ò lè inject ẹ̀ so wọ́n ti ń prepare gbogbo oyún yàrá yájú ṣe ti kírun wọ́n ní wọ́n ti kírun olóòrùn náà fẹ́ kírun ọwọ́ kírun bó ṣẹ̀ṣẹ̀ lè kí ó ní Allah tó o bá lè yé mi mú ẹ̀mí mi but èmi mọ̀ pé o lè yé mi gbólóhùn kan péré tó sọ náà ó lè dìde ka anam yusibuhu shay'an min qabl ó lè dìde. hàbà wà ló fi jẹ́ gbogbo ìgbà tí nǹkan bá ti ṣẹlẹ̀ Allah subhanahu wa ta'ala lèyẹ máa ń sádi nígbà míì opportunity àti tètè mú ìwọ́n ó lè má rọrùn jẹ́ kí condition tó wà kó reflect ìsẹ́rí padà lọ́ọ́ bá pẹ̀lú kíni pẹ̀lú tọ́ọ̀bá pẹ̀lú istighfar lùfìjẹ́ pé Sayyidina Umar radiyallahu anhu kọ́ndíṣàn báyìí wá tọ́jọ́ wípé ó ní wọn ò kírun wọn kàn bẹ́ẹ̀ lọ́nà wọ́n dẹ̀ sẹ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ láyé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam náà kí ló ṣẹlẹ̀ gbogbo nǹkan ti dá àwọn ẹranko ti ń kú irúgbìn ọ̀jáde mọ́ ibi tó jìṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà tó ń ṣe kútùbà jimá lọ́wọ́ ní sàbẹ̀ ti wọlé ó wọlé ní agbègbè bó ṣe mọ́ wa ni wọ́n máa ṣe mọ́ wa nínú ẹ̀gbà wa wọn ni darul qada níbi ilé tí Sayyidina Umar rẹ̀dàl ánìwò tó tà fi san gbèsè rẹ̀ qada adéyìn Umar ní a máa ń pè tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó ní à ń ṣọ́tì rẹ̀ darul qada ìgbà tí agbèsè ìfẹ́ ìṣèkínní ọmọ abdullahi tọ́ba ti di kàláǹgìdá sátálé wọn bá fi san gbèsè mi ọba náà ọba fèsì òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́la níbi tí ní ṣe kọ́tùbà odò ti gbẹ àwọn ẹranko tí ń kú irúgbìn ò jáde mọ́ ya Rasulullah ọ̀ọ́dẹ̀ bá bẹ ọba rẹ̀ ó sàánú wa òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́la ọ̀dẹ̀ náà wọ́n sọ̀tún nínú ibi tí kọ́ndíṣàn tá a fi lè náwó sókè nínú mímbàrì yẹn ó náwó sókè ó ní àwọn ẹrú rẹ wọ́n ń ké gbàgbà rẹ̀ wá bá ọ lórí ilé kókó àtọ̀dá àtìyàn kò sẹ́ni tó lè ṣe àfiwọ́ wọn ní ìlú ṣe òjíṣẹ́ lọ́sọ̀lá sílẹ̀ ó gbé ọwọ́ sókè débi wípé wọ́n rí funfun àbíyá iyì rẹ̀ òfin jẹ́ pé nínú súnà wípé tá à ń bá ń tọrọ òjò ò ní wípé kárèsì ọwọ́ sókè dáadáa subhanallah kó tó gbọ́ kalẹ̀ sámà bẹ̀rẹ̀ sí ṣú èsújó bẹ̀rẹ̀ sí ṣàjọ láìpẹ́ gbogbo sánmà ti di àrásán ètímọ́sẹ́ lọ́ba adẹ́dà bá sọ bẹ̀rẹ̀ sí sọ òjò kalẹ̀ olúkálukú wọ́n sáré jáde kúrò nínú masjid nìyí débi wípé ńgbà tó jíṣẹ́ lọ́sọ̀lá àṣálà rí bí wọ́n ti ń sá lọ jíṣẹ́ lọ́sọ̀lá àṣálà rẹ̀ rìn músẹ́ pé aláhàpá àmì ẹ̀dẹ́ ènìyàn pé run for cover ni pẹ̀lú ojú tó rọ̀ ó rọ̀ báyẹn títí títí títí ojú ọ̀nà kún ó tún ti fẹ́ wá